ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرى أو قتس إسلام تموا تسك بلونا يا لولي ونكال قوة ناني كي أولو سيارة لي iye rẹ àpọ́nlé rẹ má jẹ́ má ṣe ta epo kí a sọ àlà iyì rẹ torí rẹ ọmọ kíyèsí báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń sọ báwo ló ṣe ń hùwà àwọn àtàlọ́ ń bá ṣe nínú nǹkan tó tètè dá iye ọmọ èèyàn lọ kò sí bí kò máa bá àwọn èèyàn játijáti rìn kò máa bá àwọn èèyàn rádaràdá sí i nítorí pé nǹkan kan lòún ṣe títí ó ti di èèyàn jásíjásí ó ti di èèyàn rádaràda tí wọ́n bá ti ń bá rìn kò sí bí rẹ ti ṣe lè nípa tó kò sí bọ́ ọmọlúwàbí rẹ bó ti ṣe lámìtò ojú èèyàn rádaràda èèyàn jásíjásí náà ni gbogbo ẹni tí ń bá ń rí ọ̀pọ̀ pẹ̀lú rẹ wọ́n máa fi wọ̀ ọ́ torí rẹ̀ kásọ rẹ yàn kásọ ní bá rìn nínú nǹkan tí Islam tó fi kọ́ wa rẹ̀ nítorí pé ẹni tí bá ti ń bá yàn ṣe wọn kì í wádìí wá tiẹ̀ wọn kì í béèrè ṣe tiẹ̀ ìwọ ọ̀rẹ́ rẹ̀ ni wọn máa fi ròyìn rẹ̀ ìṣe ọ̀rẹ́ rẹ̀ ni wọn máa fi pe tiẹ̀ náà ó lè jẹ́ pé lódodo gbogbo àwọn wa burúkú eléyìí tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ gbogbo àwọn ìṣesí tí ò dá eléyìí tí ọ̀rẹ́ rẹ̀ yàn láàyò kò ní kankan nínú gbogbo àwọn àwa kódà gan ó tún lè já sí pé tí wọ́n ti ń sọ̀rẹ́ o òun gan máa fi hàn bí ò ti ṣe tí òun lọ́rùn gbogbo orú wà gbogbo orú ọ̀rọ̀ gbogbo orú ìṣe ti ń ṣe ṣùgbọ́n kò yá àyíyáyún yóò tún máa sí pé èèyàn bíi rẹ̀ lọ́ọ́ jẹ́ lójú àwọn èèyàn iyì rẹ̀ máa dànù kò tó fi fọnù tẹnu rẹ̀ ò ní ọ̀rùn kò sátọ tó lè wọ láyé tí ó yẹ ọ àwọn èèyàn máa wọ ọkùnrin tà ní bó ni yẹn ti bẹlẹdẹ tí ò ní jẹgbẹ irú kan ní gbogbo wọn irú àwọn lọjọra wọn tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí di eléyìí kálíbà sọ yìí ara wa kọmọlúwàbí wa kọmọ bá dànù àràǹtí islam sọ wa sọ fún wa nù agbọ́dọ̀ sọ ní bá rìn agbọ́dọ̀ sọ ní mú lọrẹ nítorí pé ẹni títí ẹ ti dànù tètè bá tiẹ̀ jẹ́ náà ni ọmọ wa wọn náà kíyè sára wọn lọ da kéèyàn máa bọ ọnà wọn lọ da kéèyàn mú ọ lọrẹ ibi kan lọ́rọ̀ rẹ̀ ti bàjẹ́ tó ṣàtúnṣe rẹ̀ tó bá ti ṣàtúnṣe rẹ̀ kò ní sínú ẹni tí wọn máa kìlọ̀ fáwọn èèyàn wọn ṣọ́ra bọ́ọ̀sì nítorí pé ìwà rẹ̀ ti dáa ìṣesí rẹ̀ ti sunwọ̀n ó sì dáa púpọ̀ kéèyàn má ti kọ́kọ́ dé èèyàn rádaràda. Rada kéèyàn tó jẹ́ èèyàn gidi torí pé àwọn èèyàn púpọ̀ ìgbà tó ń ṣe kátikati làwọn rí àwọn ò ní fi ojú kó ti yí padà wọ ọmọ èèyàn gbóná lọ́ọ́ máa jẹ láéláé lọ́dọ̀ sí wọn torí ọjà kíkálukọ́ sọ wà hù kọ́ sọ ìgbésí ayé kọ́ sọ lò kọ́ máa kíyèsí wàhálà rẹ̀ nítorí àyíbá máa nígbà tí ọ̀rọ̀ ọ̀gá délẹ̀ wọ́n á máa sọ pé torí ìwọ lágbájá ń bá rìn lòun náà ṣe dà bó ṣe dà níta burú àtà ìdá olú ẹlẹ́dàá kó tún wá ṣe olú ẹlẹ́dàá kó má da yí wa nù ẹni tá a bá rìn tá a bá ṣe tí ìwọ ò fi di nǹkan àgbàgbé olú ẹlẹ́dàá má tò wá ẹni tá a bá ṣe tá a bá rìn tí ìwọ fi máa lékún sí àwọn ní olú ẹlẹ́dàá kọ́ ẹlẹ́dàá kó tún wá ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. استغفرك واتوب اليك